hamsat àti ti aláṣọ àdúrà. bẹ́ẹ̀ni. níbi jẹ́ pé social media live lẹ́gbọ̀dì ni wọ́n ń lò. wọ́n lì. Hmm. kí ni ìtumọ̀ rọ́bìṣì kálímọ̀ pé jàpá lọ sí chọ́ọ̀chì ó ní ògo ní fọwọ́ ògo ní fọwọ́ mọ́ wọ́n lọ sí medical check up kí ni kí ni náà dandan pé wọ́n á gbé sọ́ọ̀nù láì sọ́ọ̀sì dàbẹ̀ àti stéèkì ni ó jẹ kéèyàn gbé dọ́kúmẹ̀ntì yẹn lẹ́kùn ẹnìkan kó lọ fi gba treatment kó lọ kó lọ fi gba treatment ẹni èèyàn kú lórí orúkọ ẹ̀ lórí bá ń forúkọ lórí bá ń forúkọ èèyàn ṣiṣẹ́ sẹ́ńdọ́. bẹ́ẹ̀ tí wọ́n yí tu tí wọ́n yí tu desabigate. desabigate fún. ẹni padà kú òdu yìí ni. sẹ́ńgbọ́. ó ti ní mhm. ó padà kú ó padà kú òdu yìí. kò dẹ̀ síbi tó lè wà in the whole world ó ti kú ni. ó ti kú ó ti ó ti ó ti kú ni. láì kú léṣù ṣoore. ó padà kúrò nílùú yìí ní táìmù yẹn tó dẹ̀ ti ní ìwé ó ti yẹn ọlọ́run ṣe kò tí ì di ayé oní àgbàkadà kankan yẹn. okay. wà á lọ ní. ó lọ change orúkọ. ìyàn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn gan bóyá ń wá síbi ìgbọ́n Hmm. ó ti yẹ báwo lè ní báàlì mi kò fi lọ ọbọ mi kò fi lọ bọ olórúkọ yẹn kò lè kó olórúkọ yẹn ló lù ìmọ lórúkọ tí wọn ti fún wọn látàyè ìgbà tí wọn ti máa já dúró tipẹ́tipẹ́ ní ètì ní ètì yẹn hmm. tẹ̀tìrì so kò ń ṣe nǹkan kékeré ah. ẹni ẹ kú síbi iṣẹ́ ni orúkọ tó dẹ̀ ń débi iṣẹ́ nìyẹn hmm. káàbíyèsí ọ̀nkù àyẹ̀ tó wà ń bẹ̀ tẹ́tírì. so ìyẹn ló bẹ̀yẹn ṣé wàá rí n tó fa ọ̀rọ̀ pamsac àti ti aláṣọ àdúrà. bẹ́ẹ̀ni. níbi jẹ́ pé social media live lẹ́bọ̀dì ni wọ́n ń wọ́n lì. Mm. kí ni ìtumọ̀ rọ́bìṣì kálí mọ̀ pé jàpá lọ sí chọ́ọ̀chì ní ògo ní fọwọ́ ògo ní fọwọ́ ọlọ́ ṣe medical check up kí ni kí ni rẹ̀dọ̀rẹ̀dọ̀ kó wá gbé sí sọ́sẹ́sì dàbẹ̀ àgbéyàwó àwọn àyìnbọn òkè tani òní tani òní tani òní tani lé. bóyá fámìlì olúọdẹ náà ti wá. wọ́n yìí sun fámìlì olúọdẹ gbogbo ẹ̀ ló níyàwó lé náà àwọn ìyàwó là ń gbé àwọn àyìnbọn pàpà torí kí ni fẹ́ẹ́ káwọn ẹranko gan níyàwó tó kí bẹ́bẹ̀ dà wọ́n á lọ sí medical center wọ́n ń yẹ̀ fọ́tò wọ́n á kí ni kí ló fẹ́ kí ni kí ló fẹ́ fìyẹn sí sọ́sẹ́sì dànù yẹn so tó ń ṣe nàìjíríà tí wọ́n yẹ blood pressure yẹ kankan wò so yẹ ò gbé ò tó bí ẹ ti ṣe tìlú òyìnbó ẹwà òkè kí ni ìtumọ̀ kí ni kí ni ìtumọ̀ yẹn ní tó dá wàhálà yẹn lẹ́nìyẹn o. wíwá àṣẹyìn ilẹ̀ ń gbé nàìjíríà ẹ̀ẹ́nà ẹ̀yìnlẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀yìn lẹ́wọ̀n pinnu àwọn hospital kan nàìjíríà kó hospital yẹn dá ṣé tí wọ́n ṣe ń bẹ̀ yẹn ṣé kò dá mo fẹ́ mọ wọn àlú ìbò láti wá máa yẹ medical check up medical check up mi o torí kéne. àmọ́ èèyàn tó dáa jù lọ tó lóyún jù lọ tí wọ́n gba medical nílùú òyìnbó torí kéne. ọlọ́run dẹ̀ mọ́ ọlọ́run dẹ̀ mọ́ ẹ náà gbogbo ẹgbẹ́ tí wọ́n máa sọ pé ìlú ìbò náà ti fẹ́ ṣe kíní jìtìlú òyìnbó yẹn ló dáa ibẹ̀ náà lọ́lọ́ máa ń gbẹ̀mí wọn sí. Hmm. so kí wàá ní gbogbo náà dandan lọ ṣe kíní kan wọn ya kíní kan fún ẹ wọn ya fọ́tò wọn gbé yẹn kíní kan kíní kan. so madam adébíyí aláṣọ àdúrà àwọn náà wọn náà yí ọ̀rọ̀ yẹn bí Oríyọmí ṣe sọ̀rọ̀ yẹn kọ́ yẹn ó ti yẹ yín. okay. clarity ẹ jẹ́ káwọn kan máa fi sọ̀rọ̀ káwọn máa sọ̀rọ̀ ní tí ẹ̀sìn tiwa fi lòdì sí kéèyàn máa ṣe blogging torí wàá máa parọ́ tó o bá ti parọ́. àwọn yóò ní ara yóò ní nífẹ̀ẹ́ rẹ. Hmm. nítorí nítorí nítorí Yomi kọ ní wọn bàbá treat. exactly. Oríyọmí láró ní ó ní àwíjàre lórí ọ̀rọ̀ yẹn náà ó ní òun sọ pé òun hmm. nítorí dẹ̀ padà ṣẹlẹ̀ bóyá ọ̀dọ́ bó ń sanwó ni ohun òwe tó wà lọ́wọ́ òun ohun kìíní kan tó wà lọ́wọ́ òun. Exactly. so so Oríyọmí Oríyọmí ráì ṣùgbọ́n àṣeyàn torí Yọmí pé ká máa polówó gbogbo nǹkan kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tó ti ní fọ́ọ̀tì nìyẹn tó hmm. adébíyìnpé náà tán náà dẹ̀ sọ bá a ṣe gbọ́rọ̀ yẹn yé wọ́n lè gbọ́rọ̀ yẹn lọ sí jìnnà àwọn táàmù ọ̀rọ̀ yẹn jìnnà is tó jẹ́ pé wọ́n lè rò bẹ́ẹ̀ pé wọ́n máa ń mislead àwọn èèyàn pé gbogbo nǹkan ọ̀fẹ́ ń bí ni à ń sanwó à ń sanwó oògùn ẹni tó bá ti ń ṣe yọ̀mọ̀ san tó bá lọ gbòògùn yóò sanwó oògùn ẹni bó ti yẹ yín ẹni tó ń gba benefit nìkan ló lè gba nǹkan lọ́fẹ̀ẹ́ ní madam adémígbé alágbàdo àbíọ́nsẹ̀ sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí it's not free. it's not free o. Hmm. so bí yẹn ṣe rí nìyẹn ṣùgbọ́n kí yẹn náà kọ́ gbogbo alọ́jẹ alọ́sí kínní kan àjà fọ́tò àti kínní kan àjà fọ́tò. Hmm. bí yẹn ṣe pa ọ̀rọ̀ yẹn wọ́n ti lè padà dráàgì sẹ́ńtà yẹn hmm. lẹ́dùkú sẹ́ńtà wọ́n lè padà dráàgì ẹ̀ bóyá èèyàn yìí kan ló jẹ́ dp ń bẹ̀ tó kàn ní kí wọ́n ṣe kínní kan ó pọ́sibú kò jẹ́ bẹ́ẹ̀ pé yan yín ló jẹ́ gp níbẹ̀ yẹn ló kàn sí gbogbo nǹkan yẹn fún yín láì ní rẹ́kọ̀dù. bẹ́ẹ̀ni. kẹfà gbé yín bẹ́ẹ̀ yẹn wọlé ṣé serial number náà ni. àkóbá àkóbá rẹ̀ ní bẹ́ẹ̀ is a fraud. yẹ kẹ yẹ kẹ fi kẹ fi owó nhs lẹ́nà lẹ́nà lẹ́nà dànù yẹn náà. àní fraud ni sẹ́ẹ̀ fraud ni. fraud ni. lórí pé lórí pé agbé yẹn lọ sí kíní kan tó yẹ pé nǹkan tó fi lọ sí tó jẹ ní ìtọ́jú pé rọ́bìsì ni. wàhálà ni. àwọn tí a ṣe gan ó àwọn tí a ṣe gan ó ti máa. gbogbo wọn náà máa gbogbo wọn náà máa wọ wàhálà bẹ́ẹ̀ ni. pé kí n gbogbo ilé ìgbà yàfọ́ tó bá dẹ̀ yàfọ́ tó tó ṣe nǹkan kan tó yàfọ́ tó. kò sẹ́ni tó máa mọ ohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n a tó fẹ́ fi pẹ́pẹ́ wọn láwùlẹ̀ pẹ́pẹ́ àwòlẹ̀ bẹ́pẹ̀ àdéhùn òbí sí ìdílé ọ̀yàn ọ̀dà bá gbà mú wọn ní òun láì fàpẹ̀lẹ́ nìkan ni ẹnìkan ti délùú ṣáájú ẹ èyí náà mo sọ gbọ́n náà ti délùú kan ṣáájú ẹ nìkan apẹ́pẹ́pẹ́ wà nù kéde yẹn. bẹ́ẹ̀ni pẹpẹ dẹm. Hmm. what they don't do we do it n táwọn kan ò ṣe àwa ṣe kí ló fẹ́ fi kí ló fẹ́ fi ṣe. mo fẹ́ gé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ gé ní bẹ́ẹ̀ kẹ̀kẹ́ máa dá wàhálà lẹ̀ ó délùú ní bí o ti ń so ti ń ṣe wàhálà kí ni gbogbo náà dandan yẹn kí ni náà dandan yẹn àìpariwo lu yàrá máa ń lọ jẹjẹjẹjẹ wa ni. àbí o inú ilé ẹni la ti ń jẹ̀kú tó onídodo. Hmm. ọ̀gá ní dípò kan a tún darúgbó lẹ̀ lẹ́yìn àárín tiwa ń bí tí ó tún máa lọ rẹ̀yìn. ẹ má jà ẹ má jà ká ẹ má jà blame ẹ mọ̀ pé Oríyọmí is a social media person. ọba ọba àjẹ ọba àjẹ social media person kí ó sì gbogbo nǹkan ní ń sọ wọn náà náà nǹkan táwọn ní ìṣó náà sáà lómi ẹ tí wọn ń ìṣó rẹ. wọn ìṣó rẹ wọn ẹ̀rẹ́ tí ìṣó ibi tí wọ́n ti ń báyàwó wọn sun àti ìrì àti ìrì ibi tí wọ́n ẹ máa gbọ́ sáà lómi ẹni tí náà wọn ní ìṣó rẹ ó ti yín. bẹ́ẹ̀ni <laughs> princess how are you. nígbà náà bá ti ń rẹ dúmọ́ ìyàwó wọn ní olé wọn. wọn ní ìṣó rẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní kọ́lọ́fín ìyẹn bá ti ranjú mọ́ àwọn ọmọọṣẹ́ nǹkan kan. wọn ní ṣó rẹ a ní rí. kò bẹ̀rẹ̀ náà kò bẹ̀rẹ̀ náà so àwọn ètí ọkàn máa ṣe pé ah ẹ ń lọ sókè ni ó ń lọ sókè ni mm, kẹ́kọ̀ọ́ mm. wá lọ ṣùgbọ́n nínú nǹkan kẹ́mọ̀ gbé aṣọ social media especially tẹ̀ bá mọ̀ ń pa ẹ̀. pa ẹ̀ bẹ́ẹ̀ ni. Mm. gbogbo nhs ẹ̀ mọ̀ ń pa ẹ̀ o béèrè dítẹ́sì o mọ̀ nǹkan pé o mọ nǹkan kan bí o bá dẹ̀ mọ̀ ń pa o mọ̀ ń pa fúnra ẹ̀ nìyẹn mm. ṣùgbọ́n náà táwọn ti fọ́ọ̀tì ẹ̀ iná ni pé wá sórí social media sọ́ọ́ máa fi pẹ́pẹ́ àwọn èèyàn. bẹ́ẹ̀ni pẹ́pẹ́ dẹ̀ mọ bẹ́ẹ̀ni gbogbo just exposing yourself. ó dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Hmm. nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sọ pé ọbẹ̀ ṣe nǹkan kafẹ́ nìkan ni tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ hmm. pẹpẹ pẹpẹ dẹmu yẹn ó ti tán sí nǹkan mi ẹnà kanu pẹpẹ tí ó bá dẹ̀ sí omi kò sí kò sí yẹn fẹ́ sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò sí yẹn fẹ́ sọ. bẹ́ẹ̀ni. God bless you brother mi.